الله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما تبع به سان لا يوم الدين أدوك فون أبا أبلا هو بسلام واني إجاز فون نكون كوا يبا سنكون نجوجو كتاليني أبون nínú oṣù Ramadan ọlọ́ba kí ó gbà ní ìjọsìn fún wa ẹjá wà ní farabalẹ̀ láti àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan látòrí àwọn àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràbùdín gbadébọ̀ rọ́jí lórí àkọ́tún yìí ètò wa húdà ní wàbúṣọ̀rọ̀ kọ́nọ̀bá kí ó ṣe rọrùn bísímìlá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh lónìí a ṣe àlàyé fúnra wa. nípa al-li'an al-li'an òun náà ni ìbúra àwọn ìjẹ́rìí tó ní ìbúra nínú látọ̀dọ̀ ọkọ àti lọ́dọ̀ ìyàwó rẹ̀ ṣùgbọ́n ẹ̀rí tọkọ eléyìí tó ní ìbúra nínú yìí yọ pẹ̀lú gbólóhùn làánà nígbà tí ti ìyàwó tí ó pẹ̀lú gbólóhùn ìbínú níwájú adájọ́ àbí níwájú ẹni tí adájọ́ bá fà kalẹ̀ wípé kó ṣe kó gbọ́rọ̀ yìí láàrin ọkọ àtìyàwó kí ni máa bí àlẹ́hàn ìṣépè fúnra ẹni láàrin ọkọ àtìyàwó kí ló fẹ́ bí ó náà ní kí ọkùnrin kó ìyàwó rẹ̀ pé ń ṣe zina ọkà máa fòtòfòtò pé ń ṣe zina ṣùgbọ́n kò sẹ́lòmíì tọ́ pẹ̀lú rẹ̀ rí ngbà yẹn dípò pé yóò lè lọ dẹ́sùn rẹ̀ tí ó sì kó àwọn ẹlẹ́rìí lẹ́yìn tí wọ́n fi fi ìdí ẹ̀sùn yìí múlẹ̀ àbí kó sì jẹ́ pé ọkọ fura pé ìyàwó ń ṣe zina ọ̀ka mọ́ ṣùgbọ́n ọkọ sáà nǹkan púpọ̀ nípa ìyàwó rẹ̀ eléyìí tó ara àtọ̀ ò lè ní pé ìyàwó lóyún òun sì ti súnmọ́ ní ìsìnlẹ̀ ti tọ tọ́ níbo lóyún tí wàá gán mọ́lá ìyàwó sì jẹ́wọ́ kó ń ṣe zìnà kọ́kọ́ ọmọ wa wọ́nà àbáyọ tóun ó fi di pé òun bọ́ lọ́wọ́ obìnrin báyìí irú àbùkù irú àlébù burúkú yìí rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tó fẹ́ kó bóun látàrí zìnà tó ṣe dalé òun rú kọ́mọ jẹ́ kó ń lo wọ́n máa tọ́jú ọlọ́run ọba ṣe ìṣépè fúnra ẹni yìí ó ṣe lófin láti fi yanjú ọ̀rọ̀ yìí báyìí láti fi gbé irú nǹkan ṣojú yìí láti gbé dànù tó à ń fẹ́ kọjá pé tọkọ bá rí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ ń fẹ̀sùn kàn báwọn kó ṣèkìlọ̀ fún kó dẹ́rù ọlọ́run bàbá. kó tó wá di pé tí ọkọ tó ń bá kọ̀ láti búra wọ́n lọ fẹ̀sùn kan yàwó àwa kọ̀ láti búra ó pé ìyàwó rẹ̀ ń ṣe zina ọ̀ka mọ́ ó fi kàn án pé ó ṣe zina ọ̀ka mọ́ ó fi kàn án wọ́n ní kó ìyàtọ̀ tó parọ́ kí wọ́n á ó jẹ́ ọgọ́rin ẹgba ọgọ́rin ẹgba ọkọ ti búra tán adúpẹ́ fọlọ́ ìyàwó ńlọ́kọ̀ láti búra ọkọ̀ láti búra ọwọ́ àgbà pò ń ṣe zìnà lóòótọ́ a jẹ́ pé a ṣe ìdájọ ẹni tó ṣe zìnà fún ìyà zìnà láfi jẹ ìyá zina tabilékọ òun náà sì ní ká sọ lóko tí èkó òfin ọlọ́run ọba nìyẹn tẹnìkan bá wọn parọ́ zina mẹ́ni tí èsè ìyàwó rẹ̀ ọparọ́ zina ọmọbìnrin olóbìnrin ó sì rẹ́lẹ́rìí mẹ́rin mú wá ó rí èèyàn mẹ́ta fi kúnra rẹ̀ tẹ́fi jẹ́ mẹ́rin tẹ́fi búra tẹ́fi jẹ́rìí pé obìnrin yẹ ká mórí zina ajẹ́ ipò ọ̀jẹ̀gbọ́ ọgọ́rin o ó sì dipò kíì. gbogbo ẹni tó bá fẹ́ jẹ́rìí fún ànígbẹ̀rí rẹ̀ wọlé mọ́ àyàfi tó bá tu bá tó ń ṣe dáadáa. ọlọ́run ọba ẹlẹ́dàá nínú súrọ́tù nur àyà kẹrin àti ẹlẹ́ ẹlẹ́karùn-ún wọ́n ní walladhina yarmuna al-muhsanati thumma lam ya'tu bi hum arba'ati shuhada fajliduhum thamanina jalda wa la taqbalu lahum abẹ́dẹ́. wọ́n ulẹ̀ ulaika humul fasikun. إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم ọlọ́ni àti pé àwọn ẹni tó ṣe kí wọ́n máa ń parọ́ zina máwọn obìnrin tí kì í ṣe alágbèrè tí wọ́n wá ní kí wọ́n mẹ́lẹ́rìí mẹ́rin tí wọ́n wá ẹ̀ ẹ ò sì gbọ́dọ̀ gba ẹ̀rí wọn jẹ́ mọ́ ẹ gbọ́dọ̀ gba ẹ̀rí wọn wọlé mọ́ títí láéláé nítorí pé wọ́n ti di pòkì àwọn eléyìí ni àwọn pòkì àyàfẹ́ tó bá túbá lẹ́yìn rẹ̀ sísìn ṣe dáadáa aláforíjìn lọ́lọ́run tó bá foríjìn ní tààtú máa kẹ́ni ọ̀rọ̀ ló ń gbọ́ yìí o ìwà afẹnuwarọ́ọ̀fù ó ń sọkúsọ aláìgbádùn sẹ́kí gbogbo èèyàn àti pé lálágbèrè kéétì ọ àti pé obìnrin ní panṣágà ọ yá sí ọ lẹ́nu ó ti ṣèrégbè ó ti ṣàṣemáṣe wọ́ ka mọ́ tí ọmọ pé ń tó ṣe nu lábẹ́ òfin ọlọ́run àná ní ló fà á ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ńgbà tó pọ̀ dára ni wọ́n kò ní wù wọ́n kí sẹ́rí ọwọ́ aláwùjọ wa sẹ́wọ̀n pé tíṣẹ́rí abá ń bẹ à ẹ ó ti dá àmọ́ tipẹ́ ó ti dá àmọ́ pé sọkúsọ ló ń sọ yẹn ìgbà tá a bá ti fìwọ́ jófin tí wọ́n fi tàn jófin tó jẹ ọgọ́rin ẹgbàá títàn náà jẹ ọgọ́rin ẹgbàá ẹ̀hẹ́n ìwọ ní báwọn síbi tí wọ́n bá ti ń dásà ká máa parọ́ zìnnà máyàmá lábẹ́ òfin ọlọ́run ọ gbọ́dọ̀ pẹ́ nìkan ságbèrè láì jẹ́ pọ́ ká mọ́bẹ̀ bọ́ bá tún ká mọ́bẹ̀ tó o bá lẹ́lẹ́rìí mẹ́ta pẹ̀lú rẹ tẹ́ fi jẹ́ mẹ́rin tẹ́ fi fẹ̀sùn rẹ̀ kàn ẹ̀ tún jẹ gbani subhanallah Ọmọ akpéyàn lọ́mọ ajá ọmọ nrẹ́gbẹ́ ajá àgbòrò ok bó ṣe jọ́ ọmọ ajá tó jájá àgbòrò ọ ṣàlàyé rẹ̀ ọ ṣàlàyé ìyá tí jẹni téèyàn fi kẹnu rẹ̀ ń jánu nígbà tó máa fi irú rẹ̀ jọ, ó ṣàgbéjẹmọ́wọ́. akramakumullah ìgbà wo wá la lè ṣe lẹ́hàn kí ni májẹ̀mú lè wáyé. èpè tí ọkọ àtìyàwó tí wọ́n ṣe fúnra wọn kó tó wáyé májẹ̀mú yìí iná ní kó jẹ́ pé ọkọ àtìyàwó iná ni wọ́n fẹ́ jọ gbéra wọn ṣépè kìí ṣe pọ́kùnrin kan àtobìnrin olóbìnrin kìí ṣe pọ́ kan àtọkùnrin ọlọ́kùnrin ó gbọ́dọ̀ jẹ́ ọkọ àtìyàwó ó sì gbọ́dọ̀ jẹ́ pọ́ wáyé ní iwájú adájọ́ àbí ẹni tádájọ́ bá fà kalẹ̀ kó gbọ́rọ̀ yẹn yẹn ni pé ọkọ àtìyàwó yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà tó ní làákàyè kìí sàn ọmọ pínrín sí iná ní dáa pé bóyá ọmọ ọdún mẹ́jọ ọfọ ọmọ ọdún mẹ́wàá kìí ṣe irú àwọn eléyìí àwọn méjèèjì gbọ́dọ̀ ti jẹ́ kí wọ́n ti bàlágà ó sì gbọ́dọ̀ jẹ́ wájú adájọ́ àbí wájú ẹni tájájọ́ fà kalẹ̀ májàmú kejì òun náà ní pé ó gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ tí kọ́kọ́ dẹ́sùn ìyàwó wípé ìyàwó ṣe zina láì kò dẹ́sùn pé ìyàwó ṣe zina kí la fẹ́ máa ṣépè fúnra ẹni sí. Si májẹ̀mú ẹlẹ́kẹta òun náà ní kíyàwó pé rọ́ọ̀ nípa torí tíyàwó bá ti gbà ipò tọ́ lọ sọ kò nídìí pé kí wọ́n ṣépè fúnra wọn ká mòfin ọlọ́wọ́n bá ṣe lórí ẹni tó ṣe zìnnà ni. ìyàwó sọ pé irọ́ lọ́pa yóò sì tún dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé àlórí irọ́ náà lọ́kọ́sápá náà ni. títí tí wọ́n fi ṣépè fúnra wọn tán yóò dúró lórí pé irọ́ lọ́pa. báwo wá ni wọ́n sì máa ṣépè fúnra wọn. tọkùnrin bá fẹ̀sùn zìnnà tó bá fi kan ìyàwó rẹ̀ tí ó sì rí ẹlẹ́rìí mú lórí pé àwọn ká ìyàwó yìí zina ọkọ jẹ ìyà ìyà atẹnitọ́ parọ́ zina mẹ́yìn tá a pè ní ọgọ́rin ẹgba ẹgba yìí kò sí ní tó lè ti àyàfi tí ọkọ náà bá ṣe tán láti ṣe ìṣépè òun àtìyàwó ẹni jẹ́ kó náà lórí ẹ̀sùn fi kan ìyàwó báwo wá ni wọn ò ti ṣe ṣe ìṣépè fúnra ẹni yìí ọkọ ni ó bẹ̀rẹ̀ yọ bẹ̀rẹ̀ yọ sọ báyìí lẹ́ẹ̀mẹ́rin ashhadu billah inni lamina sadiqin fima ramaytu bihi zawjati fima ramaytu bihi zawjati hadhihi mina zina mo fi ọlọ́run bá búra wípé olódodo ni mí ọ̀kan nínú àwọn olódodo ni mo jẹ́ nípa ẹ̀sùn zina tí mo fi kan ìyàwó mi yìí yóò máa nawọ́ sí ìyàwó náà tí ìyàwó bá ń bẹ́ ń bẹ̀ tí ìyàwó ọ̀bá sí ń bẹ̀ yóò máa dárúkọ rẹ̀ ìyàwó òun tí ò sí ń ti ń jẹ́ mina zina. tó bá wá dorí ẹlẹ́ẹ̀karùn yóò wá sọ pé an la'natullahi alayhi in kana minal kadhibin kọ́lọ̀ wọn kó lé nínú kẹrẹ tó bá jẹ́ pé irọ́ ló ń bá ń pa níṣẹ́ ló ń fẹ̀sùn láti jọ́ kan nínú àwọn òpùrọ́ lánà innahu lamina al-kadhibin fima ramani bihi mina zina bí mo fọlọ́wọ́n bá búra bí òpùrọ́ lọ́kọ yìí o lórí ẹ̀sùn zina tó fi kàn mí ìyàwó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin tó bá dorí ẹlẹ́ẹ̀karùn yóò wá sọ pé anna ghadaba Allahi alayha in kana mina as-sadiqin kọ́lọ́wọ́n bó bínú léon lórí tó bá yẹ kó dòdò bá lọ́kọ̀ ń sọ. So súnà ní kíkà ṣe ìṣítí fún ìkíní kejì ọkọ àti ìyàwó tí ń ṣépè fúnra wọn ṣáájú kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè yìí ká fọwọ́ di ọkọ lẹ́nu tó bá dórí ẹlẹ́ẹ̀karùn nítorí pé ó fẹ́ ṣépè fúnra rẹ̀ kọ́lọ̀ ń lànà òun tó bá jẹ́ pé rọ́ọ̀lù ń bá ń pa á fọwọ́ di lẹ́nu lórí ẹlẹ́ẹ̀karùn pé páyọ̀ ọlọ́run nítorí pé ìyáálé ayé kọ́ ọ jẹgbọ́ ọgọ́rin lórí ikú ọparọ́ zinamáyàwó rẹ ọ̀rọ̀ ọ̀rùn fún yẹn lẹ́gbẹ̀ẹ́ ìyàtọ̀ nítorí pé ẹlẹ́ẹ̀karùn tó fẹ́ wí yóò bí ya yóò bí ìyàfọ́ ọlọ́dọọlọ bẹ́ẹ̀ náà lápẹ́ kí wọ́n ṣe pẹ̀lú obìnrin náà àmọ́ àní fọwọ́ dí òun lẹ́nu nítorí pé táàbà arábìnrin tòsí tó lè bá wa fọwọ́ di lẹ́nu ọkùnrin ọ̀gbọ́dọ̀ fọwọ́ di lẹ́nu nítorí pọ́ bá àjọ dáràn lápèjúwe tonti pọ́nrán gan-an kò dájú iná ni lòun náà fi ee eh, tó fẹ́ wí ó léwu o ọ̀fẹ́ sọ pé kọ́lọ́hún bínú sí ọ tó bá kó dòdò bá lọ́kọ bá ń sọ òkùnkùn kùn bóòtọ́ lọ́ọ́ bá ń sọ bí rọ́ọ̀lọ́ bá ń pa. súnà tànàbì sallallahu alaihi wasallam náà ni pé tí èkíní kejì ọkọ àtìyàwó bá fẹ́ ṣépè fúnra wọn kó jẹ́ pé iwájú adájọ́ ni ó ti wáyé àbí níwájú ẹni tí adájọ́ bá fà kalẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ yìí ni ó ti wáyé kìí ṣe kọ̀rọ̀ yàrá kìí ṣe pọ́kọ àtìyàwó iná àjọ máa ṣe láàrin ara wọn àbí kó pé iwájú mọ̀lẹ́bí rárá iwájú adájọ́ ni ó ti wáyé bí wọ́n sì ti ṣe ọjọ́ ṣépè fúnra wọn kì í ṣe pé wọ́n jókòó oníkálukú ó dìde dúró ní iwájú àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n dìde dúró ọlọ́run ẹlẹ́dàá wa ó ń sọ nínú suratu nur àyà kẹfà kẹsàn-án ọlọ́run láwọn ẹni tí ń zìnnà ìyàwó wọn tí wọ́n wá rí àwọn ẹlẹ́rìí mú wá yàtọ̀ sórí ara wọn àwọn nìkan lórí fa shahadatu ahadihim ìǹtẹ́nì kọ̀ọ̀kan nínú wọn ó ṣe láti fi gbára rẹ̀ là lọ́wọ́ ọ̀yà ìyá apọ̀ fẹ̀sùn zìnnà kànyàwó ọ̀rẹ́ lẹ́rìí tí ó fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ òun náà ni kí ẹnì nínú wọn kó jẹ́rìí arba'u shahadatin yóò fi yóò jẹ́rìí yóò fọlọ́wọn ọba ṣẹlẹ́rìí lẹ́ẹ̀mẹ́rin innahu lamina sadiqin ìpè dájúdájú inú àwọn ẹni tí ń sòdodo ló ń wà òun ọ̀parọ́ wal khamisatu anna la'nata Allahi alayhi in kana mina al-kadhibin ẹlẹ́ẹ̀karùn yóò ní kọ́lọ́ ń lanu tó bá jẹ́ pé irọ́ ló ń bá ń pa wa yadra'u anha al-adhab ǹjẹ́ wàá ti ìyàdànù fún obìnrin tó ní òfin ní jìyà nítorí tọkọ bá fi lè ṣe bẹ́ẹ̀ tó bá dijú búra bẹ́ẹ̀ tó fi bá dé orí ẹlẹ́ẹ̀karùn-ún tí ò tínú ìyàwó yìí yọ jẹ o ìyọ jẹ tó náà bá ṣe tiẹ o òun náà búra tiẹ o nítorí pé tó bá ti lè kùnà láti búra tọrọ pakasọ lẹ́nu rẹ̀ tí ọ̀rọ̀ rọ̀ sọ má ó túmọ̀ sí pé náà ti gbà lódodo pé òdodo ló ń ṣe zina o kí ni ó fi wá mú yà kúrò lórí ara tiẹ̀ náà ọlọ́ni wọ̀yẹ́dọ̀rọ̀ wọ̀ ẹ̀ ń hàlẹ́ àdáàbà أن تشهد أربع شهادات بالله ẹni tí ó ti ìyà kú fún obìnrin yìí òun náà ni kó nù fọlọ́wọ́n ba kó fi sẹlẹ́rì lẹ́ẹ̀mẹ́rin innahu laminal kadhibin pé dájúdájú òpùrọ́ lọ́kọ irọ́ ní ń pa òun ò ṣe zina irọ́ ní ń pa òróùn lórí ipò ń ságbèrè irọ́ ní ń pa irọ́ lọ́pàá mọ́ òun ò ṣe zina wal khamisata. أن غضب الله عليها إن كان من الصادقين eléyìí karùn nínú búra rẹ̀ òun náà ní pé kọ́ lọ́wọ́ bínú léwọn kó bínú sí òun tó bá jẹ́ kó dòdò bá lọ kó òun sọ a ò ní agbára jàmá ọlọ́ọ̀dàkùn ṣàánú wa ọlọ́ọ̀dàkùn má jẹ́ ìbàjẹ́ má bàjẹ́ ọyọ́dọ̀ wa ọlọ́ọ̀ má àwọn ọmọ wa ọyáàdí ìbàjẹ́ má jẹ́ bàjẹ́ ọyọ́dọ̀ àwọn ọmọ wa ọlọ́ọ̀dàkùn bá fọ àwùjọ wa mọ́ kúrò nínú gbogbo ìranù gbogbo òrégbè gbogbo rádaràda ẹ rí islam ah, ó ń lẹ̀sìn islam dínà gbogbo ìranù gbogbo òrégbè gbogbo zina kí là ise. ti ṣe ni wọ́n fi ń sayọ tó ń tanra rẹ jẹ wọ́n tún sọ fọ́kọ pé ó kọ̀ la tí wọ́n gbogbo ọmọ tó bí kalẹ̀ tó ń kó ma yìí kì í gbogbo wọn ẹ ẹ kí kúkú ṣe pé gbogbo ọmọ tó ń kó tíyàwó rẹ̀ ń bí fún ọ kì í sì wá ló ní gbogbo wọn wọn kàn ń kó wọn náà ni. àní ìsìláàmù ó ní zina ò gbọdọ̀ ṣẹlẹ̀ kò sáàyè rẹ̀ ọmọdé tí ìsìláàmù gan fi gbà pé ń fẹ́yàwó ẹ̀ ń lọ́kọ kí zina ọmọ bá ṣẹlẹ̀ ni zina tó wá ṣẹlẹ̀ tó ń tipọ́ ọlọ́kọ zina tó ṣẹlẹ̀ tó ń tipọ́ oníyàwó ọkẹran tí ọkọ àti ìyàwó bá ti wá ṣépè fúnra wọn ìdájọ́ márùn yìí ó àní fi ìyá pọ́fẹ̀sùn zina kan ìyàwó rẹ̀ àní fi jẹ́ mọ́ ọgọ́rin ẹgbà kò ní jẹ́ nítorí pé tí ó mú ìyà kúrò lórí rẹ̀ ó ti ṣe ọfọlọ́n búra lẹ́ẹ̀márùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìyàwó náà ìyà pé ó ṣe zina eléyìí sọ lóko tí ó fi kú ìyá yìí náà ó kúrò lórí tiẹ̀ náà nítorí pé òun náà ti lórí pé òun ò ṣe zina ìyá kí wọn la tún fẹ́ fi jẹ́ a sì bọ́yọ́kọ àbíyàwó nínú ọ̀rọ̀ yìí ẹnìkan parọ parọ́ ṣùgbọ́n lójú ayé wọ́n ti fọlọ́n búra lọ́nà tó ṣe pé àní lẹ́tọ̀ọ́ láti fìyà jẹ nìkan nu wọn mọ́ ojú wa sí sọ́dọ̀ lọ àti pé gbogbo ẹjọ́ táwa ń dá láyé à ń dá ni dá ńgbà tó bá di bá ọlọ́run ọbọ̀ tuntun dá tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù. ìdájọ́ kẹta òun náà ni pé ọ ẹ ti wá búra ẹ ti sépè fúnra yín ìwọ ọkọ ìwọ ìyàwó á tún yín ká ẹ̀yin méjèèjì ẹ tún ní jọkọ àtìyàwó ara yín má kò ní kálukọ́ ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí àrìn pàdé má kò sí àjọgbé má Ẹ tún jọkọ àtìyàwó yín má ìpínyà ti wáyé ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé haramu ló jẹ́ títí láéláéláéláé pé kẹtún fẹ́ra yín ó ti parí nù títí láéláé ẹ̀ gbọ́dọ̀ fẹ́ra yín mọ́. ìdájọ́ ẹlẹ́kẹrin ọmọ káípé obìnrin yẹn ó tara zina tí wọ́n lọ sí ó lóyún ó wá bímọ ọmọ yẹn o kò ní í jẹ́ ọmọ ọkọ mọ́ o láéláé kò lè jẹ́ ọmọ ọkọ ọmọ ìyá rẹ̀ ni ó máa jẹ́ o ọmọ ìyá rẹ̀ ni ó máa jẹ́ nítorí pé bàbá tí ó bá bàbá fún un òun náà ló ti búra ló ti ṣépè pé nǹkan ló ń bà lò tó bá sì jẹ́ pé ìyàwó ti lóyún garando iná lọ́kọ fẹ̀sùn kàn lórí pé nǹkan ló ń lóyún yìí náà fi jọ ṣépè fúnra wọn gbogbo ọmọ tí wọ́n bá bí gbara oyún yìí kò lè jọmọ fọkùnrin yìí báyìí eléyìí jọfin Ọlọ́run ọba wa ẹ ronú kẹ́ tó ṣe o ẹ ronú kẹ́ tó parọ́ ẹ ronú kẹ́ tó tanra yín jẹ o ọpẹ́ ọpamọ lójú tiwa kọpẹ kò sì pamọ́ sọ́lọ́run ọba Ẹlẹ́dàá wa tọ́ obìnrin tá a ti wá tú wọn àtọkọ ká látàrí pé kìíní kejì wọn ti ṣépè fúnra wọn báyìí wọn ti ṣe al obìnrin yìí o ní ìgbà tí bá ń ṣe ìdà rẹ̀ lọ́wọ́ tí bá ń ṣe ìdà lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ sí kọ́kọ́ ná kọ́bọ̀ lé lórí kò sì lẹ́tọ̀ọ́ sí kọ́kọ́ pèsè ibùgbé kan fún ibi tó bá rí ọmọ gbé ẹni tó bá fi ọmọ jẹ ẹni tó bá rí ọmọ jẹ kọ̀ọ̀kan nìkan eléyìí jẹba àwọn akramakumullah ìdí nìyí tó fi jẹ́ pé ìgbà tí obìnrin tó bá bímọ kan fọkùnrin ní ìgbà tó wà lọ́ọ̀dẹ ọkùnrin ọkùnrin ò gbọ́dọ̀ sọ pé ń ṣe èméjì ọmọ ìwọ náà lọ lọ́mọ ọmọ tíyàwó rẹ bá bí ní ìgbà tó wà lọ́ọ̀dẹ rẹ ìwọ ló ní torípé sallallahu alayhi wa sallam ó ní alwaladu lil firash wa lil aahiri ọkọ tó ní ìtẹ́ ọkọ tó ní ìtẹ́tọ́ tẹ́lẹ̀ fún ìyàwó rẹ̀ tó fi tẹ́ ìyàwó lé lórí òun ló ní gbogbo ọmọ tíyàwó ìbá ń bí ṣùgbọ́n alágbèrèkùnrin onízìnnákùnrin tí ọba lè bá obìnrin ṣe zìnná tóbìnrin sì ti wà lọ́ọ̀dẹ ọkọ kan kò ní nǹkan kan tí ó rí mú látàrí ìrégbè ìranu rẹ̀ bí ìbá ṣe pé yọjẹ òmúlẹ̀ mọ́fò kò lè jẹ́pọ̀ ńlọlọ́mọ́ kóbìnrin kan máa sọ pé ọmọ kan ìsọmọ ọkọ ọmọ kan lọ máa lè lábẹ́ òfin ọlọ́run níjọ́ tó bá ti sọ bẹ́ẹ̀ ọ̀daràn ọ̀ràn tó dá ni pé ó ti jẹ́wọ́ pé ó ṣe zina ẹnì kí n sì jẹ́wọ́ pé ó ń ṣe zina kọ́ lọ lálàáfíà wà á jìyà wọ́n sì gbàgbé pé abilékọ ni wọ́ lábẹ́ òfin ọlọ́run abilékọ tó bá ti lè jẹ́wọ́ pé ó ṣe zina wọ́n sọ lóko tí èkú ni o ìyẹn sì jẹ́wọ́ pé ó ń dáràn kádájọ́ kan tó rí rẹ pé kọ́ wá sọ pé lọ mẹ́lẹ́rìí wá nítorí ti mú wọ fúnra ara rẹ jẹ́wọ́ ọ̀pọ̀ ọ̀daràn àbùkátà ẹlẹ́rìí ọ̀rọ̀ tó sọ náà ti tó torí ẹ̀ ká kíyè sára o. obìnrin tó wá ṣẹlẹ̀ wípé ọmọ tó bí ọmọ funfun bí òyìnbó ọkọ sì dúdú bí èédú ìyàwó náà ò fi kankan funfun ọkọ yóò gbà pọ́ ọmọ náà ni kì í sọmọ ọlọ́mọ torí kó ṣeé ṣe kọjá pé ọmọ tó funfun yìí báyìí ńṣe ló funfun torí pọ́ jọ àwọn kan nínú àwọn baba ńlá rẹ̀ báyìí baba ńlá rẹ̀ kan bẹ̀ tó ti pọ́n náà funfun bí ààfin ìwọ ọmọ so ọgbà nígbà tọkùnrin kan wá bá nàbì tó sọ pé ìyàwó ń bímọ tó ń ṣe èméjì kì í ṣe sọmọ rẹ̀ tó tí kò sí nínú wọn eléyìí tí àwọ̀ rẹ̀ yàtọ̀ ọlọ́wà níbo wá ló ti mú àwọ̀ tí ó yàtọ̀ sí tàwọn yòókù wa ó ní bọ́yá ó mú nínú àwọ̀ àwọn baba ńlá rẹ̀ ni ànábì ní kí ló wá burú láti jẹ́ pọ́ ọmọ tiẹ̀ yìí náà òun náà mú kan nínú àwọ̀ àwọn baba ńlá tiẹ̀ tí wọ́n mọ̀ àbí gbogbo baba ńlá rẹ̀ lọ́mọ ni ó kúkú mà ju baba tiẹ̀ tó bí ọ lọ ẹlòmíì baba baba rẹ̀ zina ló ṣe tó fi bímọ yìí so nǹkan tó kù tó lè ṣe òun náà ni kò ṣe lè àn wá ṣe lè àn so wá wá sí ṣẹ̀ríà níbi tí wọ́n bá ti ń lo òfin ṣẹ̀ríà wá wá láti sọ wípé ọ̀ ń fẹ̀sùn kan obìnrin rẹ yìí pé ọmọ tó gbé wá ká ọmọ lé kì í sọ ọmọ rẹ ọmọ ọlọ́mọ ni nítorí pẹ̀lú gbogbo àmì ọmọ yìí sọ ọmọ tiẹ̀ obìnrin sì sọ pé ọmọ rẹ ni òun ò ṣe zina ń gbọ́dọ̀ pè é ọ̀rọ̀ rẹ̀ àti tiẹ̀ ọ́ tàsí ìwọ ló ṣe zina wọn lòun ò ṣe zina so nítorí délé ẹ wàá búra ẹ wàá fọlọ́n búra ìwọ búra lẹ́ẹ̀mẹrin wípé ọ̀rọ̀ tó ń sọ òdodo ni zina tó fi kan ìyàwó rẹ̀ òdodo ni ẹlẹ́ẹ̀karùn kọ́ ló ń rẹ̀ tó bá pé pa ìyàwó sì sọ pé zina tó kan pa yóò wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin ẹlẹ́ẹ̀karùn tó bá tọ́ tó ń gbà tó bá sọ bẹ́ẹ̀ wọ́n tù yín ká ìwà tiẹ̀ ò sì ní jẹ́ ìyàwó àtọkọ ara yín mọ́ láéláé tó ọmọ ò sì ní jọ́ máa tiẹ̀ náà mọ̀ kọ́ máa gbọ́ ọmọ lọ bí tó bá ti o èèyàn gbọ́dọ̀ wá mọ̀ wípé ìyàwó zina kọ́ dake dákẹ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ìyàwó òun ṣe àgbèrè kọ́ ní síbí kó fètè mété ìsìláàmù ò tún fara mọ́ nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ di tani man ra'a fi ahlihi zina wa sakata alayhi ẹni tó rí i pé ìyàwó ń ṣe zina tó sì gbẹnu lọ ó rí i pé àwọn ọmọ ń ṣe zina ọgbẹnu lọ́wọ́ zina ń bẹnu ilé rẹ̀ ọ̀dákẹ́jẹ́ anabi ló ní wàlìjánà ọjọ́ kéésì ara nǹkan ṣíọ ilé rẹ̀ ti ń jò tipẹ́ tọ́ kò sí nǹkan kan tó lè ṣe tí ìyàwó rẹ̀ bá ń ṣe zina ní àwùjọ bíi tẹ́ẹ̀tì ló ṣẹ̀ríyà kò sí tó lè ṣe jù kọ́ kọ́ lẹ̀ lọ kó lè dànù kí sinmi tó bá kí ibi ti lo ṣẹ̀ríyà ni so ó fẹ̀sùn zina kàn ẹ wá ṣe lẹ́hàn tó tó bá lè ṣe lẹ́hàn kò sí nǹkan kan tó kéré ju kó lè dànù lọ nítorí kó má bàa di dayuth tí ò ní wà lùjánà so so ti yé wa náà ìgbà tọkọ rẹ bá ṣe bẹ́ẹ̀ sọmọ pọ̀pọ̀lọpọ̀ irú rẹ irú rẹ irú rẹ ẹ̀ní rẹ nìkan tẹ̀jẹ̀ mọ́ òní sí lọ́ọ̀dẹ̀ ọkọ kankan kó kúkú lọ gbálé kọ́ ọkọ sẹ́nu ọ̀nà rẹ̀ wípé onírègbè wà ń bí o fún gbogbo ẹni tó bá ní ìdí rẹ̀. alhamdulilayi rabil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀bá ọlọ́dàkùn sọ̀rọ̀ bíi wa musiba ọlọ́ọ̀bá kó ràn wá lọ́wọ́ ọ̀rọ̀ láti ń gbọ́ òfin ọlọ́ọ̀bá ilé tí ó sáfàní jù láyé tó sáfàní lọ́la àlìkíá náà ni wọ́n bá wa sọ páàsì ìdípẹ̀tò aburú bẹ́ẹ̀ ó ti di tọrọ fọ́nkálé àfikọ́lọ́ ọ̀sán wa kó là wá ń bẹ̀ oríṣiríṣi irú rẹ̀ ní ọ̀mọ̀sẹ̀ láwùjọ jẹ́ wọ́n bá wa sọ yìí kò sí dá sí gẹ́gẹ́ bí ẹ àfi kéèyàn gbìyànjú kéèyàn kó tọ̀ àwọn tí wọ́n bá nímọ̀ nípa òfin ọlọ́run bá lọ nígbà orí kọ̀ǹdíṣàn orí rẹ̀ bá ṣẹlẹ̀ kọ́ lọ́mọ fi ṣe àdánwò fún wa bákan náà káwo obìnrin ká sì gbìyànjú ká kíyèsí ìrìn ẹsẹ̀ wa torí pé púpọ̀ ọrú rẹ̀ lọ́wọ́ obìnrin ló sábà ti máa ń wáyé kó tó di pé àwọn kẹ́kẹ́ lù ká kíyèsí ìrìn àjò ẹsẹ̀ wa because tọ́kọ bá ti ń kíyèsí ìrìn àjò ẹsẹ̀ ìyàwó rẹ̀ ló sábà máa ń mú orú kọ̀ǹdíṣàn bá ń wá àfi ká gbìyànjú ká kíyèsí ìrìn ẹsẹ̀ wa bákan náà àwọn ọkẹ́ náà ká níbi máa fẹnu sọ irú tó jọmọ́ bẹ́ẹ̀ wọ́n sì jí wa pé ẹni tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ tó bá tún gbẹnu dákẹ́ kò tún ní wà lè jẹ́ náà fẹ́rí pé tó àfi kéèyàn gbìyànjú kéèyàn máa kíyèsí ara lọ́tún kéèyàn máa kíyèsí ara lọ́sì ká mójútó àwọn ọmọ wa ká mójútó àwọn àyà wa káàánú sí gbìyànjú ká má jẹni tí yọmọ rin ìrìnkúrìn bíbá aládùúró sí ní alẹ́ tó ní ẹjá pàdé àwọn olùmọ̀ dédé àsìkò yìí ní ọ̀la ẹ̀ wá máa lè níbèrè kan táfẹ́ bí àwọn olùmọ̀ wa tí wọ́n bá wa sọ ẹjá gba nọ́mbà yìí ká pè wọ́n sórí ẹ̀ náà lọ lọ́ba yìí zero zero three two eight five zero four six six lẹ́ẹ̀kan sí zero eight zero three two eight five zero four six six ẹ jẹ́ àpàdé àwọn olùwádìí lásìkò lọ́la wasalaamualeykum warahmatulahi wabarakatuh.